Ibrahim ní ìwọlú ẹlẹ́dà mi mo ti dájúdájú mo ti mú kí apá kan nínú àrọ ọmọdọ́mọ mi Ismail ló ń sọ nípa rẹ̀ ni kí wọ́n mọ bí àyè kan ayé yẹn kì í sí àyè nǹkan ọ̀gbìn nǹkan ọ̀gbìn kì í wù bẹ́ẹ̀ kò kì í wù bẹ́ẹ̀ rárá. Anabi Ismail bíwáàdì náà yìí ìzẹ́rìn àyíǹjà báyìí ti kẹ́lì muharram nítòsí ilé rẹ̀ abọ̀ ṣùgbọ́n nígbà yẹn anabi ibrahim ò sì kọ́ kàába àti ọlọ́run bá ti fún un mọ̀ wípé ilé rẹ̀ abọ̀ ibẹ̀ àyè yẹn náà ni wà kò sí kankan bẹ́ẹ̀ wọ́n ní ìlú àwọn ẹ̀yà tó súnmọ́ àyè sanabi ibrahim tó fi ìyàwó rẹ̀ yìí sí wọ́n pè àwọn ẹ̀yà ní ẹ̀yà Jurhum lárúbáwá ni wọ́n. àwọn ẹ̀yà yìí wọ́n mọ̀ wípé kò sí ẹnikẹ́ni tí ń gbé àyè ìtòsí àwọn ṣùgbọ́n wọ́n ṣàkíyèsí wípé àwọn ẹyẹ wọ́n pọ̀ ní ojú sánmà ìtòsí yẹn wọ́n á tọpasẹ̀ ibẹ̀ yẹn lọ wọ́n padà rí anabi ismail alayhi salatu wa salam àti ìyá rẹ̀ hajara. ọlọ́run bá subhanahu wa ta'ala ó mú kí ó jẹ́ wípé ibi tí anabi ibrahim tí ó mú kí àwọn ìyàwó kíyàwó àti ọmọ rẹ̀ ó gbé ó mú kó jẹ́ àyè tí ó jà sálẹ̀ àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní nígbà tí anabi Ibrahim tó mú ìyàwó rẹ̀ Hajara dé ààyè yìí ó pẹ́yìn dà kó fẹ́ máa lọ ah, Hajara bá fà padà níbo lẹ́ ń lọ oúnjẹ tó sì sílẹ̀ pẹ̀lú wọn oúnjẹ kékeré tí ò lè tó wọn fúngbà pípẹ́ omi eléyìí tí ó sì ṣẹ́kù tó sílẹ̀ pẹ̀lú wọn omi tí ò pọ̀ rárá ni. Hmm sáájọ́rọ̀ wá dojú ọ̀rọ̀ kọ ànábì Ibrahim tọkọ rẹ̀ náà kò ní. Ah, oúnjẹ tẹ filẹ̀ fún wa yìí kò lè tó wa. Hájárọ̀ ìyá tó sì ní làákà yìí ó ní àhúwà amrun ìlàhí àbí nǹkan tẹ́ ṣe yìí sí ọlọ́run bá ló pa yín láti rẹ̀ ni. ànábì Ibrahim ní bẹ́ẹ̀ ni hájọrọ wa dáhùn lọ́jọ́ náà lọ́hùn ó ní lan yubayyana Allah lan yubayyana Allah ajẹ́ wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá kò ní fi wára rẹ̀ ẹ wo ìmọ̀ẹ́nì tó ń rinlẹ̀ nínú ọkàn báyìí oúnjẹ tí ó sẹ́kù pẹ̀lú hájọrọ ó tó tán nínú akálẹ̀ hajara aleyhi salatu wa salam ó wá di ẹni tí òǹgbẹ́ǹgbẹ́ òun àtọ́mọ rẹ̀ a sì mọ̀ wípé kò sómi kò sísẹ̀ mi hajara ó bẹ̀rẹ̀ sí ní gun sọ̀fà ọkọ lọ sí sọ̀fà òkè ńlá sí ni níbi wípé tí ìyẹn jábá láǹfààní láti lọ sí mẹ́kà lónìí kí ẹ lọ sí ilé ọlọ́run kí ẹ rí ààyè yẹn ní mo wù pé hájọ́rọ̀ mo gbìyànjú o sírú àpáta ńlá tó gùn ni hájọ́rọ̀ fún àpáta yìí kí ló fà tó fi gba àpáta yìí àyíbámà èèyàn kankan lè mọ eré kọjá kóhùn ó dá dúró bóyá yóò tẹ̀ ní omi táwọn fi gbé ẹ̀mí ró ṣùgbọ́n kò rẹ́ni kankan ó tún sọ̀kalẹ̀ ó lọ sí òkè márùwà náà sí òkè tó sì súnmọ́ra wọn sí ni ó débẹ̀ ó tún wò kò rẹ́ni kankan ó ṣe bẹ́ẹ̀ tó fi wá pé ẹ̀ẹ̀mejì tọ́lọ̀bá fi wá ń sọ fún wa wípé inna safa wal marwata min sha'a'irillah dájúdájú àti sọ̀fáwò àti márùwáwò nínú àwọn ṣàríyìrọ̀ ọlọ́run ni àwọn ààyè ọwọ̀ ni ọwọ̀ ló jẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala nígbà tí ó di orí ẹ̀keje tó padà sí ọ̀dọ̀ ọmọ rẹ̀ Ànábì Ismail ebi ó ti pọ̀ òǹgbẹ ó ti pọ̀ fún ó wá di ẹni tí ń fi ẹsẹ̀ wálẹ̀ ọlọ́ọ̀bá wa pa màláìkà rẹ̀ láti ṣùgbọ́n àwọn nǹkan tí rò mú dárúkọ màláìkà tó jẹ́ wọ́n ní màláìkà yìí ó wá fi ìyẹ́ rẹ̀ kàn ó fi lùlù lẹ̀ ibi tí ìyẹ́ yẹn tó kàn lára lẹ̀ omi bá bẹ̀rẹ̀ sí ní sun jáde ń bẹ̀ ó tóbi tá a mọ̀ sí máa ó zamzam omi alálùbáríkà sanabi wa muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa nípa rẹ̀ wípé máa kò zamzam lè máa ṣúrì ìbàdà omi zamzam tẹ̀ ń wò yẹn gbogbo tó bá wù kẹ́ mu kẹ́ mu mìíràn nítorí ẹ̀ yóò sì máa bá yín wò sàn bóyá àárẹ̀ tí àlefojú rí àárẹ̀ tí mo tẹ̀ mọ̀gún rẹ̀ ni pàápàá jùlọ nígbà tí yẹn bá gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ ni o ẹni tó bá gbọ́ hadith yìí máa ń zamzam bí máa ṣorí bàlá omi zamzam gbogbo ń tẹ bá kún torí ẹ yóò sì máa jẹ bẹ́ẹ̀ ó wá wò wípé kí wàá níyàtọ̀ rẹ̀ àti omi kànga sẹ́wọ̀n pé wọ́n ẹnìyẹn tó bá ti mú mi yẹn yóò kàn máa mú bíi ẹni mú bí ọ̀tá ni. ṣùgbọ́n tí ìyẹn bá gbọ́rọ̀ yìí gbọ́ anabi sallallahu alaihi wasallam la yanṭiqu ani al-hawa in huwa illa wahyun yuha a sì rí ka dáadáa nínú àwọn sẹ́lẹ̀ àdánwò káwọn wọ́n mú mi yìí wọ́n ní ìgbàgbọ́ eléyìí tó yẹ kí wọ́n ní sí ọlọ́run bá sì bá wọn bí àbùkátà wọn. bí omi yìí ti di tó wáyé nìyẹn o omi zamzam tóbi di wípé hajara ìwọ́n ń fi ọwọ́ rẹ̀ sí báyìí wípé zam zam zam zam yẹn ni wípé ìwọ́n mi yí mọ́tìmọ́kà kójọ kórajọ kórajọ. anábì wa ni sallallahu alayhi wa sallam rahimallahu hajara ah, ọlọ́run bá tún kẹ́ hajara tí ì bá ń ṣe zamzam ti ń sọ lọ́jọ́ náà lọ́ọ̀ni omi yẹn ò bá sàn kò bá dodo jaziratul arab kò bá jíjẹ́lẹ̀ àtàlẹ̀ ṣùgbọ́n bó ti wọ ọlọ́ọ̀ba nìyẹn ẹ wá wò omi yẹn àtúnṣàǹfààní lára rẹ̀ títí dòní. awàtò wípé kìí ṣe ìgbà yẹn mọ́kà alikabati musharrafa kò tí ì sí láyé yẹn gbà yẹn ẹ̀yìn ọ̀rẹ́ yìí lọ́nà bá wa pa anabi ibrahim láti pé kó wa kọ́ masjidul haram ọlọ́run bá sọ ní Suratu Ali Imran ó ní wà ìdí arúfáàrù Ibrahimul qawa'ida minal bayti wa Ismail nígbà tí ànábì Ibrahim àti Ismail tí wọ́n ń nàró àwọn òpó Masjidil Haram àwọn arkanu masjidu yẹn tí ó mú dúró wọ́n wá ń bẹ náà wípé rabbana taqabbal minna innaka antas sami'ul alim. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní títí táwọn nàbí Ibrahim àti Ismail fi parí kíkọ́ Masjidil Haram àdúrà tí wọ́n ń nìyẹn ẹ̀kọ́ táwọn náà sì mọ̀ ń bẹ̀ náà ربنا تقبل منا إنك أنت السميع العليم àti ìwọ náà bá tẹ́wọ́ gba ìjọsìn sáǹsì yìí tẹ́wọ́ gba dáadáa sáǹfin lọ́lẹ̀ yìí. innaka anta sami'ul alim kìí ṣe tó tẹ́jọ́ kìí ṣe tó jẹ́ bàbàrà òun náà ni wípé èèyàn rí dáadáa sí bí ìbá ti kọ́ náà bá kó tẹ́wọ́ gbà. a rí ẹ̀kọ́ yìí lára àwọn ẹni rẹ̀ ṣáájú anabi ibrahim khalilullah ẹni tó jẹ́ ààyò Allah subhanahu wa ta'ala ni wọ́n ń bẹ lọ́wọ́ wípé taqabbal minna. àwọn olùmọ̀sí ṣàlàyé wọ́n ní al-khalil al-khullatu mahabba al-khullatu a'zamu mahabba. nítorí pé kúlà òun náà ni ẹ̀yà mímọ nífẹ̀ẹ́ ara ẹni tó ga jù tí ìbá sọ wípé kọ̀lílù mi nìyẹn nìyí a jẹ́ wípé kò lè sí ẹlòmíì nínú ọkàn èèyàn tí ó wà wà ní ìpele kan náà pẹ̀lú ẹni tó ń pè ní kọ̀lílù rẹ̀ yẹn anabi wa muhammad alayhi wa sallam kọ̀lílù rahman kò sí ọlágbà tó náà bá ti fa nàbì kan tí ó ti fa nàbì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó fẹsẹ̀ nílẹ̀ min hadithi abdullahi ibn mas'ud afáwa ah, fi sahihi ibn hibban ni wọ́n gbé jáde wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé. لو كنت متخذا أحدا لو كنت متخذا قليلا لاتخذت أبا بكر قليلا كان مبهمه لكلا يؤمني تاني باجة أبو بكر مبهمه ولكن لكنه صاحبي وأخي لكنه صاحبي وأخي ṣùgbọ́n Abubakar ṣe ń wò yẹn èèyàn mi ni ọmọ ẹ̀yà mi sì ni ó nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n kò tó ìfẹ́ eléyìí tó ní sí Allah subhanahu wa ta'ala walladhina amanu ashaddu hubban lillah àwọn olùgbàgbọ́ òdodo ìfẹ́ tí wọ́n lé sí Allah subhanahu wa ta'ala ìfẹ́ tó ga jù khalil khulla òun náà ni wípé bí ọkàn ti wà yẹn ó ní àwọn ẹ̀ka àwọn ààyè tó pọ̀ gbogbo ààyè eléyìí tó wà lára ọkàn òun náà ni ìfẹ́ eléyìí tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ tó ní sí ọlọ́run bá gbogbo ìfẹ́ yẹn ó ti kárí gbogbo ọkàn yẹn kò wá sí ààyè kankan bẹ́ẹ̀ mọ́ táwa lè pé bóyá yóò tẹ̀ fi ìfẹ́ lòmíì sí tí ó fi wá tó ìfẹ́ tó ní sí Allah subhanahu wa ta'ala. لو كنت متخذا أحدا خليلا لاتخذت أبا بكر خليلا ولكنه أخي وصاحبي النبي واتوافق ويقول وقد اتخذ الله صاحبكم خليلا àti wípé ọlọ́run ọba tó ga jùlọ ó ti mú ẹni yín ìránṣẹ́ tó rántí yín Muhammad sallallahu alayhi wa sallam ó ti mú ní khalil. anabi ibrahim alayhi salatu wa salam ó kọ́ masjid al-haram. ọlọ́run bá wá tẹ̀síwájú nínú sọ́rọ́tù sọ̀fàt ọlọ́run bá ní. falamma balagha ma'ahu as قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى بكي النبي إسماعيل عليه الصلاة والسلام بلغ نبت اليوم بلغ àwọn olùmọ̀ nípa tẹ̀síìr wọ́n ní ìgbà tọ́lọ̀ bá ń sọ yẹn ìyàpọ̀ inú bẹ́ẹ̀ láàrin wọn apá kan ní anabi Ismail wà lọ́mọ ọdún méje apá kan ní ó wà lọ́mọ ọdún mẹ́tàlá nígbà yẹn òun náà sì ni òbí máa ń nífẹ̀ẹ́ ọmọ jù ìgbà tí anabi Ismail wà pé ọmọ ọdún yẹn falamma balagha ma'ahu as-sa'ya ó ti tó ọmọ tíyàn máa mú rìnrìn àjò tíyàn máa mú bóde pé jájọ lọ láti ibì kan síbi kejì nígbà yẹn قال يا بني إني أرى في المنام أني أذبحك النبي إبراهيم wá pe Ismail kalẹ̀ wípé mo lálàá kan sí ọ àlá tí mo sì lá sí ni anyi asahuka wípé mò ń bú ìwọ ọmọ mi subhanallah anabi ismail òun náà ni ọmọ tí ọlọ́run bá fún anabi ibrahim nígbà tó ti dàgbà àwọn olùmọ̀ nígbà tí aṣọ ṣáájú wọn ni ó ti pé sí eighty six years kó tó fún ní ismail a sì mọ̀ wípé rúkìyà al-anbiya'i wahyi àbí ká sì pé ru'yal anbiya'i haqq àlá tí àwọn ànábì ọlọ́run bàbá ńlá òdodo ni kìí ṣèrò àlá tí èmi àti ẹ bá lá òun náà ni àlá táwọn ànábì ọlọ́run bàbá ńlá o àlá tí wọn òdodo ni wáhàyí látọ̀dọ̀ ọlọ́run ànábì ọ̀hún wà lálàá wípé òun dú ọmọ rẹ̀ Ismail ó wá pe ọmọ yẹn kalẹ̀ alátìmọ́lá lélẹ̀ yìí. fanzur madha tara ìrẹ́ Ismail kí ló rí sí torí wípé ìtumọ̀ rẹ̀ ó ti yé wọn ó ti yé anabi Ibrahim ó sì ti yé Ismail náà wípé ọlọ́run bá ti ń fa aláṣẹ wípé kánilẹ́bí Ibrahim kó kó du ọmọ rẹ̀ Ismail. anabi Ismail kò lọ kábọ̀ ojú ẹsẹ̀ náà ló dáhùn ó ní yá abati fa'al ma tu'mar ìrẹ́ bàbá mi sí nǹkan tí ọlọ́ọ̀bá fi kọ́ látẹ̀ ستجدني إن شاء الله من الصابرين pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ó sì rí i pé ọ̀kan nínú àwọn oníṣòro ní jẹ kódà tó fi dú tó fi dú mi tán gẹ́gẹ́ bọ́lá ọba ti ní kò sí yẹn ìsìn ní jàǹpátá satajiduni insha allah min as-sabirin ẹ̀kọ́ mẹ́ta ń bẹ ń sákọ̀ àkọ́kọ́ òun náà ni gbígbàfà tí ismail alayhi salatu wa salam tó gbàfà fọlọ́. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ó náà ní ìgbọ́rọ̀ sí òbí ẹni lẹ́nu. anabi ismail aleyhi salatu wa salam gẹ́bí sàtàǹbà bọ̀ ṣáájú bàbá rẹ̀ ibrahim ó dá òun àti ìyá rẹ̀ hajarọ̀ ó dá wọn dára wọn ní maka ṣùgbọ́n ìmọ̀ wa bẹ̀ wọ́n wò ìmọ̀ wa bẹ̀ wọ́n wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ti wípé anabi ibrahim ò gbé pẹ̀lú ismail ṣùgbọ́n ìwọ òbí kò ní yé mọ jẹ́wọ́ rẹ̀ ó náà ni ó fà á títún fi sọ fún yín pé yá abati falima tukma. ẹlẹ́kẹta nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ nínú gbanabi ibrahim ti dáhùn yìí o náà ni sùúrù ilé ìtò ga tí ò bá ní sùúrù tí n tó rọrùn ní. inni arọ fil manami anni azbahuka mo máa ń du ọmọ ní kí mọ̀ sí wípé mo mo fún ọ lẹ́bùn sábà pé ìró dùnú nìyí àwọn ànínẹ́bí ọlọ́run ànínẹ́bí ọlọ́run bá náà ni wọ́n. ifeanyi máa tó kùmà tẹ̀sẹ̀ jìjò ní insha Allahu minas sabirin. wọ́n ní anabi wa ismail alayhi salatu wa salam àpèjúwe ni níbi sùúrù ọlọ́ọ̀bá náà sì ti sọ tẹ́lẹ̀ ọ̀bẹ̀ ṣẹ̀dáhù bíi gulamin halim ọmọ onísùúrù là fún ismail a ibrahim alayhi salatu wa salam nítẹ̀síwájú pẹ̀lú àyà yìí ọlọ́run bá ní wọ́skúrú bílkítàbí ismail ráwọn létí nípa ẹrú wa ismail innahu kana sadiqal wa'd dájúdájú olùpé àdéhùn olùpé kí ni olùpé àdéhùn Ànábì Ismail ò sí àdéhùn kan rí láyé yìí tí ò pé kò sí àdéhùn kan rí àyàfi kó pé eléyìí tó fà nínú àwọn ẹ̀rí tó jẹ́rìí sí gẹ́bí tí ń sàdéhùn fún bàbá rẹ̀ wípé yá abàtì fàlùmà tó mọ̀ tẹ́tẹ́ jìnnà ìṣá allah ní asọ́lẹ̀ ọlọ́run bá wá tẹ̀síwájú ní. falamma aslama wasallahu liljabin. ìgbà tí anabi ibrahim ó gbà kankan náà lóòótọ́ ayé rẹ̀ ni mo jẹ́ olólùfẹ́ rẹ̀ ni mo jẹ́ ṣùgbọ́n àṣẹ rẹ̀ àṣẹ rẹ̀ náà ni ẹ má ti gbàgbé wípé gbogbo gbàtà bá ń sọ pé a nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run bá kò ní fi wálẹ̀ láì jẹun wa wò kò ní fi wálẹ̀ láì jẹun wa wò sí ìfẹ́ yẹn sí ìfẹ́ òdodo ni àbí ìfẹ́ ẹ̀rọ أفحسب الناس أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا àwọn èèyàn lérò wípé wọ́n kàn máa fẹnu sọ lásán ni pé agbọ́lọ́ọ̀bá gbọ́ àti nítẹ̀wọ̀n wò walaqad fatanna alladhina min qablihim àti dá àwọn ìsáájú àwọn ẹni ìsáájú àti dá wọn wò fala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin Khalilur Rahman ọlọ́ọ̀bá máa dá owó àdánwò la kó du ọmọ rẹ̀ kan tuntun Ismail anabi Ibrahim ó gbà kọlọ́m Ismail náà gbà kọlọ́m falama asilama wàtẹ́lẹ̀mù lè jẹ̀bi ibrahim wá dá ismail gbólẹ̀ ó fi ẹ̀kẹ́ rẹ̀ ó fi lílẹ̀ wàtẹ́lẹ̀mù lè jẹ̀bi síbi tí yóò bá du ẹran léyà yóò fi yóò sọ ẹsẹ̀ rẹ̀ yóò sì fi ẹ̀ ojú rẹ̀ yóò dá délẹ̀ yóò sẹ́wàá gbé ọ̀bẹ sí lọ́nù. النبي إسماعيل قلنا اليوم فلما أسلم وسله للجبين وناديناه أن يا إبراهيم دبي بايت أن إبراهيم قلت فيها ويقول أسيونوبا أمو قويناني òun gan lòun nífẹ̀ẹ́ sí jù ọmọ yìí òun nífẹ̀ẹ́ rẹ̀ lódodo àwọn ìmọ̀ nípa tẹ̀sí ìmọ̀ ní nígbà tí ọ̀nà bá fún anabi ibrahim ní ismail ó nífẹ̀ẹ́ rẹ̀ sí èsè kéke ṣùgbọ́n khalil ó ju muhibbu lọ ẹni tá a kàn nífẹ̀ẹ́ sí ó ju ẹni tá a mú ní ààyò wa lọ ó nífẹ̀ẹ́ ọlọ́run ju dání lọ ju ismail lọ ó wá da délẹ̀ dùbúlẹ̀ ó gbé ọ̀rẹ́ sí lọ́rùn. níbẹ̀ yẹn náà ó kú kó rẹ́ ọrùn rẹ̀ ọlọ́ba ti sọ ayàkalẹ̀ wípé náàdé ináhu ayá Ibrahim ìrẹ́ Ibrahim kọ́jà sọ dákọ̀ọ́sẹ̀ rọ ìyá mọ́tì mọ́tì mọ́tì dánwò dídí ọlọ́ọ̀bá ó ti rí wípé Ibrahim kò takò àṣẹ wọn rárá yá Ibrahim ó ti pé ó ti mú àlágbọ́lá ó ti mú wá sí mùsẹ̀bà inna kadhalika najzil muhsinin dájúdájú báwo lọ́ọ̀bá ti máa ń san àwọn olùṣe dáadáa lẹ́sàn-án nìyẹn. إن هذا لهو البلاء المبين ọlọ́run bá ní dájúdájú àdánwò tó ga lélẹ́yọ̀ àdánwò tí ó ga tó sì fojú hàn òun náà lélẹ́yìí jẹ́ fún ànábì Ibrahim alayhi salatu wa salam ilé ìtújẹ́ wípé ó sóhun ní ẹ̀rọ ọlọ́run tó lè yege nírú àdánwò yìí ọlọ́run bá wá pé anabi ismail ibrahim wípé kọ́dùkọ́ dr ruya inna kadhalika najzi al-muhsinin inna hadha lahuwa al-bala'u al-mubin wa fadaynahu bidhibhin 'azim ọlọ́run bá fi àgbo tó tóbi bidhibhin 'azim ó fi ṣe ìràpadà fún anabi ismail wípé eléyìí ni kò dú báyìí eléyìí jẹ́ ìpìlẹ̀ mímọ ẹ̀dú ẹ̀ràn ẹlẹ́yà bó ti di ti ó ti sún náà lọ́ọ̀bà nìyẹn títí tí àlùkìyàmọ̀ ọlọ́ọ̀bá ó fi dé. إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين الله باني كنت تسجعوا àwa tí wọ́n sórí mí fa nàbí Ibrahim ó náà ní wípé gbogbo èèyàn dáadáa náà wọ́n mọ̀ sọ́n pa rẹ̀ gbogbo àwọn tí yóò mọ̀ wá lẹ́yìn Ibrahim dáadáa ó náà wọ́n mọ̀ sọ́n pa rẹ̀ ẹ rí i pé gbogbo ẹ̀sìn tó wà láyé lónìí kò sẹ́sìn kan tí wọ́n bu wọn náà fẹ́ lu Ibrahim aleyhi salatu wa salam. وتركنا عليه في الآخرين سلام على إبراهيم والله با كما جتي النبي إبراهيم عليه الصلاة والسلام أول ما نفع تفسير وني إنه كان صادق الوعد النبي إبراهيم ó jẹ́ ni tí ẹ̀kọ́ lélẹ̀ yìí olóògùn kẹta dídí máa ń sọ àwọn àròyìn yẹn fún wa àyàfi káwa náà lè máa lò ó nínú ìgbésí ayé wa. nínú hadith tó fẹsẹ̀ nílẹ̀ wọ́n ní ibnu jarir ló gbé hadith yìí ló gbà wá látọ̀dọ̀ yunus àwọn náà láwọn gbọ́ ni látọ̀dọ̀ wahab títí tó fi dórí sahel ibnu aqil wọ́n ní. حدثه سهل بن عقيل أصفه عمرو بن الحارث ولي النبي إسماعيل أن إسماعيل النبي عليه السلام وعد رجلا مكانا أن يأتيه النبي إسماعيل أستاذين فوقني ويقول وابامي نعيه تبادل لولا وعد رجلا مكانا أن يأتيه فجاء ونسي الرجل بكى إسماعيل وادي عينيه arákùnrin tí ó ti bá láti òun wípé àwọn pàdé níbẹ̀ òun ti gbàgbé ó ti gbàgbé. fàbọ́lá bihi ismail anabi ismail alayhi salatu wa salam ó wá wà ní ààyè yẹn fún títí títí wàbáta hátà já àrọ́jọ́lú mìíràn lọ́dì ó sì sun àyè yẹn títí tó fi jíjọ́ kejì tọkùnrin yẹn fi wá bá ìgbà tọkùnrin yẹn dé ó ní má bẹ̀rẹ̀ sá ó ní má bẹ̀rẹ̀ sá mi nà húnà ilé ànábì Ismail láti àná tẹ́tí wà ń bí ẹ̀ náà áà ó ní kọ́ọ̀lẹ̀ láà ànábì Ismail ní rárá o kọ́ọ̀lẹ̀ ìlì ìnàsí ọkùnrin yẹn bá dáhùn ó ní à ọmọbìnrin mo ti gbàgbé pé a ti ṣàdéhùn pé a pàdé mi ànábì Ismail wá dáhùn ó ní lam akun lè àtọ̀rọ̀ ha mi ò ní kòmbi tẹ́lẹ̀ náà títí tó fi wá bá mi kí èèyàn báyàn ládéhùn lápèjúwe á pàdé ní mọ́sálásí almadina láago mẹ́wàá láàárọ̀ ọ̀la èèyàn sì gbìyànjú ìyẹn bá ìyẹn débẹ̀ lásìkò ṣùgbọ́n gbàtẹ́ débẹ̀ ẹni tẹ́ ṣàdéhùn fún pẹ́ pàdé ẹ̀ bá ń bẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ìyẹn wá di ẹni tó kí bóòrì bẹ̀ ìyẹn kí asùn ìyẹn kí magrib ìṣá àlùfájà rí ọjọ́ kìtì bá yín bẹ̀ láì tó pé wọ́n lé yẹn lù tó fi wá di wípé arákùnrin yẹn ó kàtà sí lórí ni wípé ah subhanallah mo ti bá nàbí ọ̀nà Ismailu ládéhùn ní bá ń sáré bọ̀ ó sì bá nàbí Ismailu bẹ́ẹ̀ ilé sẹ́bí náà lẹ́wà láti rí àná wọ́n níbẹ̀ náà làwọn wà kódà sì ti rí dáwọn lọ nígbà ipá àwọn tìjọ ládéhùn pẹ̀lú rẹ̀. innahu kana sadiqal wa'd innahu kana sadiqal wa'd wa kana rasulan nabiyya sálùlẹ̀ ti bẹ́ẹ̀ nu wa tí ó sàdéhùn fún yàn tí ó sì fi wá lọ ọjọ́ kan gbáko lẹ́ni tí ń retí ẹni tí ó ṣàdéhùn tí ó ti dì. eléyìí báyìí wá rere ni kódà ẹni tí ìbá pé àdéhùn àmì ìjẹ́mù náà fi kìíní. النبي محمد صلى الله عليه وسلم ولي آية المنافق ثلاث أمي àti dá ما mọ̀ kìí ṣe tó le rárá mẹ́ta gbogbo ìgbà tí bá ń sàdéhùn báyìí ẹ̀wọ̀n dáná bí fìtà kọ́kọ́ ìdáwà àdá akhlafa tó bá sàdéhùn yóò yẹ náà ní African time abẹ́rẹ̀ ní nine yóò sì padà di nine thirty àwọn èèyàn náà ti dáná nígbà wípé wọ́n ti ní nine ní ten ni wọ́n إنه كان صادق الوعد وكان رسولا نبيا ọlọ́run bá máa pa wá mùmíní látẹ̀ nínú Suratul Isra ọlọ́run bá ní wa awfu bil ahd innal ahda kana mas'ula ẹ̀yin mùmíní ẹ máa fi àdéhùn ẹ máa fi àdéhùn torí pé dájúdájú gbogbo àdéhùn ọlọ́run tó bìín nípa rẹ̀ tí ẹ bá mọ̀ pé yìí ò ní fi àdéhùn yìí ò ní lè pín yìí ò sì ní ṣe ìwọ ọmọ mi tó bá há Quran tán bọ̀ ọ̀rà bàálù ń o ń bọ̀ ọ̀rà bàálù inú ọmọ kékeré wá dùn ó ní àwọn ọba ọ̀rà bàálù ń tó fi yẹ kó máa há péjì kan lójúmọ́ ó wá dẹni tí ń há péjì mẹ́ta ó sàfẹ́ tètè há tán bàbá títí ń sọ̀rọ̀ yìí òun gan o kò lọ́kadà ṣùgbọ́n tí wọ́n ń sàdéhùn bàálù ọlọ́ba ni yá ayyuha alladhina amanu lima taquluna ma la taf'alun ẹ̀yin tẹ́lẹ̀ gbọ́ náà bá gbọ́ èyí ti tẹ́sùn máa sọ nǹkan jáde lẹ́nu tẹ́yìn náà mọ̀ pẹ́ ẹ̀ sí lima taquluna ma la taf'alun ìyẹn oníṣẹ́ nǹkan àbúrò ọmọ sàdéhùn pé yìí ó ṣe é كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون ah ẹ̀ṣẹ̀ ńlá mani ẹ̀ṣẹ̀ ńlá ló jẹ́ lọ́dọ̀ náà ọba subhanahu wa ta'ala kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré rárá an taqulu ma la taf'alun kẹmọ sọ jáde lẹ́nu nǹkan tẹ́ ń pẹ̀lú sí. anabi ismail kìí ṣe èèyàn jákujáku èèyàn lọ́ọ̀bá tòótọ́ ni káyọ̀nà sọ́ọ́ di kọlùwà àwa mùsùlùmí ẹ̀kọ́ ló ló jẹ́ fíìmù àti yín wípé gbogbo gbàgbà tá a bá sàdéhùn kájẹ́ ní tí ó mọ̀ pé àti ẹ̀ gbọ́dọ̀ sàdéhùn tá a bá mọ̀ pa àní pé àní lè pé rárá àti wípé tá a bá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ gan ká tún máa fi kún wípé insha Allah ẹ̀kọ́ ilé yìí náà tún bẹ lára Ismail alayhi salam ó ní satajiduni insha Allahu sabiran ó rí wípé pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́run ń jẹ́ oníṣòro ìní jàǹpátá tó fi parí àṣẹ tọ́nà bá fi pọ́ ká fi kún pé insha Allah tí ẹ bá sì ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ ẹ̀yàn lọ́wọ́ láti pé àdéhùn yẹn pàápàá jùlọ tí ò bá tẹ̀ wá lè pé àdéhùn yẹn wọn ò ní kọ́ ẹsẹ̀ ẹlẹ̀ fún yẹn. báyìí òun náà ni anabi ismail ṣe ó ṣàdéhùn fún yẹn pé àwọn pàdé láàyè kan ó sì ní sùúrù títí tó fi jọjọ́ kejì nígbà tẹ́ni yìí wá nígbà tó tó dé ló tó ló tó kúrò. wọ́n á ní falidhalika kana sadiqal wa'd ọlọ́ba tó wá fi kún ó ní wa kana rasulan nabiyya annabi ismail ó tún wá jẹ́ rasul nabiyy fajama'a Allahu subhanahu wa ta'ala lahu bayna ar-risalati wan-nubuwwah ọlọ́run bá pa nǹkan méjì pọ̀ fún ismail tí ò papọ̀ fún ọmọ ìyá rẹ̀ torí pé nígbà tó ń bá fẹ́ sọ nípa ishaq ó sọ wípé fabashsharnahu wa bashsharnahu bi ishaq nabiyyan min as-salihin asfan nabi ibrahim ní ròdùnú ishaq nabiyyan min salihin àwọn olùmọ̀ nígbà tafsir wọ́n ní anabi ismailu nìkan ni rasul ishaq nabi lòun kílẹ̀ rí wa. innahu kana sadiqal wa'd wa kana rasulan nabiyya. àǹfààní ń bẹ níbi ìjẹ́ nàbí yìí iṣẹ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala yóò máa dé wá báyàn mubasharatan látọ̀dọ̀ ọlọ́n kó bá tó dáyàn kó a máa fi iṣẹ́ rán kó máa rán iṣẹ́ sí yàn ṣùgbọ́n kì í ṣe àǹfààní fóun nìkan àǹfààní náà tún wà ń bẹ fún àwọn èèyàn rẹ̀ torí wípé wọ́n máa wà òkọ́sí rẹ̀ anabi Ishaq nàbí yìí lòun anabi Ismail ìránṣẹ́ mi ọlọ́run bá ti wàá ṣàgbéga síbí bó bá ti wọ́ náà bá ní máa ṣe ọmọ ẹ̀yà yóò sì gbé ẹnìkan lékè omi ìmú wọn. Ismail ju tani lọ ó ju Ishaq lọ ó ṣe Ishaq ní nàbí ẹ̀gbọ́n rẹ̀ Ismail òun jẹ́ kí òun jẹ́ rọ̀ṣọ́lù. ọlọ́run bá wa tẹ̀síwájú. فني وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا نبات إنه كان صادق الوعد ودي سريسي أرولاون ما نبات تفسير مو نبات بان نبي إسماعيل عليه السلام بسجيه في ديون àti mú méjì wà nù rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn ọ̀rọ̀ míì nù rẹ̀ sì ní ẹnu kùn kò fẹsẹ̀ rìn lẹ̀ ló fà á ọlọ́ba tó wá sọ nípa nàbì Ismail wa kana ya'muru ahlahu bis-salati waz-zakati anabi Ismail jẹ́ nìkan tó ṣe wípé kí máa ń pa àwọn ará ilé rẹ̀ láṣẹ láti máa ṣe sọ̀dá láti máa gbé sọ̀dá ti dúró àti láti máa yọ sàkà tábà kíì sí àwọn ìròyìn tọ́lọ̀ bá fi ń ròyìn tó fi ń ròyìn ànábì Ismail àwọn ìròyìn ẹni tó fẹ́ jẹ́ baálé rẹ̀ ni tí ẹ bá jẹ́ olórí ilé kan yẹn wá jẹ́ títí èpè àdéhùn ọkọ ní ọ gbogbo ìgbà tó bá sàdéhùn fún ìyàwó rẹ̀ kò sígbà tí ò máa gbé ìyàwó yẹn náà ti dáa bẹ́ẹ̀ ah ṣé ráìsì yẹn ti fẹ́ lé ẹ̀ tó bá di lọ́la wọ́n gbé àpò ráìsì kan wá àpò ráìsì wáyé ké wọ́n yẹ gbé wá bí ìbá ṣe wípé wọ́n máa ń sápá wá lé ní. bákan náà ẹni tó ti wípé òun náà ni adarí ilé ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ṣàdéhùn fáwọn ọmọ kì pé ẹ̀yin ọmọ ẹni tó bá ti lè gba tùyàmù Ramadan yìí láti bẹ̀rẹ̀ rẹ̀ dópin rẹ̀ pẹ̀lú òdùgbò náà yóò fi gba owó twenty thousand naira àwọn mẹ́nà ti dá àmọ̀ bẹ́ẹ̀ lórí rẹ̀ dájú kan fẹ́ ká gbá rẹ̀ ní mò ní fún wa lóhùn wọ́n fẹ́ ká sí yàn lójú kòkòrò lóòótọ́ ṣùgbọ́n tí ẹ bá fi lè ṣàdéhùn ọdún gbogbo bíyàn pa rẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ pé àlékún nípa ìjẹ́ adarí rẹ̀ nínú ilé anabi ismail jẹ́ nìkan tí kì í ṣe wípé oríire ara rẹ̀ nìkan ní ń fẹ́ oríire fún títún ń fẹ́ oríire fáwọn ara rẹ̀ rẹ̀ tí ìbá ti bẹ́ẹ̀ kò bá kàn dámọ́ dára wọn ni ṣùgbọ́n kò ti bẹ́ẹ̀ káyọ̀nà yá múru ahlahu bis-salati waz-zakah ọlọ́ọ̀bá bá wa sọ̀rọ̀ nínú suratu tahrim ọlọ́ọ̀bá ni. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أقوى يوم gbàgbọ́dọ̀ afáwa ibn Mas'ud wọ́n ní gbogbo gbàtẹ́ bá rí kà nínú alukur'an ya ayyuhal ladina amanu ẹsẹ̀sì o torí wípé nínú kó jẹ́ wípé àṣẹ kan lọ́lọ́wọ́ afẹ́ fàyín àbí ọ̀fun nìkan ní bọ̀ ọlọ́gbà wa wà ní ó àǹfọ̀sàkùn ẹ sọ́ra yín ẹ wá àti la ara yín ó àǹkóṣàbọ̀ torí wípé orí ara ẹni ló jà jùlọ kátó máa wá oríire fún ẹlòmíì ìwọ́n tó ṣe wípé gbogbo èèyàn ló máa àtiwáàsí fún ṣùgbọ́n ìwọ gangan àríwáàsí kankan lára rẹ̀ kìí ṣe tó dáa. gẹ́bí ọ̀rọ̀ tí àwọn olùmọ́mọ́ sọ apá kan ní abdullah abdulaziz umar ibn abdulaziz òun náà ni ó sọ̀rọ̀ yìí wọ́n ní kúùnù du'atan ila Allahi wa antum samitun ẹ jẹ́ ẹni tó mọ̀ pèpè lọ sójú ọ̀nà náà bá nígbà tó ti wí wọ́n sọ wípé ẹni yìí olùgbègbè lọ sójú ọ̀nà náà ni wọ́n á ní ẹsẹ̀ sẹ́ndì lẹ́kṣọ̀ wọn fún wa wọ́n ní àwọn èsì lẹ́kṣọ̀ irú olùgbègbè lọ sójú ọ̀nà náà wò lélẹ́yìn wọ́n á tuntun bẹ́ẹ̀ èmi àti yóò ti bóòlù yóò ti bẹ́ẹ̀ náà ni àwọn tó wà pẹ̀lú rọ́mọ̀tún àdìlàjìn lọ́jọ́ náà báwọn náà láti jẹ́ ní kí ó máa pèpè lọ sójú ọ̀nà náà láì sọ̀rọ̀ wọ́n ní àà bí akhlaaqikum pẹ̀lú àwọn àwa yìí ni o àti èyí ó sì jẹ́ ní sí àwọn èèyàn wọ́n máa wọ́n máa wà kọ́sì rẹ̀ wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ nígbà tí èèyàn náà ti wà àrùbádà. kúnnù du'aatan ila Allahi wa antum samitum wọ́n ní pẹ̀lú àwọn wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àpèjúwe tó ga jùlọ ni lágbàáyé yìí. Ànábì ni ọlọ́run bá sọ nípa ànábì ó ní laqad kana laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا أو قدر بقيم لا لا تاني لا لا النبي محمد صلى الله عليه وسلم متعوان لمن كان يرجو الله واليوم الآخر فإن كان يتبعنا كاتب فاتيولون بدادا kíran kan dáadáa lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́ba wa pé wàá sákìyèsí ó ní ká gbìyànjú láti wá àti là fún ara wa àti tani wà ahlikum nara àti àwọn ará ilé wa níbi ìyà náà irú náà wà ní kìí ṣe irú náà rí ayé iná ilé ayé wọn a máa fi gidá wọn a máa fi pẹtrol wọn a máa fi dáná kerosene oríṣiríṣi nǹkan wọn a máa fi dáná láyé ṣùgbọ́n iná bàmí ní tàkìyàmà ọlọ́ọ̀bá sọ nípa rẹ̀ ó ní náàrọ̀ wà kúrò hannáàtú alhìjọ́rọ̀ iná kan ni èkó rẹ̀ ó náà ni èèyàn àti òkúta ntí ó máa mú kí iná yẹn jó èèyàn tí wọ́n dà síbẹ̀ àtàwọn òkúta ọlọ́ọ̀bàjọ́ wọ́n sì wá ní ọmọ àná. ọlọ́ọ̀bà ntí sọ fún wa níbẹ̀ yẹn ni wípé wàkúùdù hànásù wal àwọn èèyàn tí ó jẹ́ wípé àwọn yín náà wọ́n máa láàrin àwọn èèyàn tí wọ́n wọ́kúdù hannáàtù wẹ́lṣẹ̀járọ̀ àti tó bá pàmì ẹ̀sìn onásán lálùkìyàmà ẹ̀yìn tí ẹgbẹ́ gbà láti jẹ́ wípé àwọn ará ilé tí yín wọ́n mọ̀ ẹgbẹ́ lára àwọn tí ó jẹ́ èkó ná fọlọ́ba ńlá àwa àti àwọn ará ilé wa níbi ìyá náà fọlọ́ba kò tó fi ìdàlẹ́ ó ní. عليها ملائكة غلاظ شداد iná yìí kìí ṣe iná kékeré àwọn màláìkà tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ náà rìláàgùn ṣìdáàdì àwọn màláìkà tó lè ní wọ́n ní agbára tètè kékeré torí pé ó ṣe é ṣe wò láyé gbé wípé àhàhà wọ́kódò àná adúrú èèyàn tó wà láyé gan lónìí káwọn ṣẹ̀ sí àwọn tó ti lọ nígbà tí gbogbo wa tá a bá panu pọ̀ bóò náà láti ní borí àwọn màláyíkà kódà irú ọ̀rọ̀ yìí àwọn olóyìnbó kan ti sọ ṣáájú bá ọlọ́ba tó sọ níbẹ̀ wípé wọ́n ma ja'alna ashaban nari illa malaika wa ma ja'alna 'iddatahum illa fitnatan lilladhina kafaru يستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا àwọn ẹ̀sọ́ ọ̀nà àwọn màláìkà ni wọn ń ká wọn ò pọ̀ rárá ọlọ́run bá ní ohun ọ̀sàdédé ohun ọ̀sàdédé jẹ́ kí nǹkan wọn máa pọ̀ bí ìbá ti kí ó lè bá jẹ́ ìdínà fáwọn kèfèrí ṣùgbọ́n kó lè bá fi ọkàn wa mọ̀mìnì rinlẹ̀ pé òdodo lọ̀rọ̀ náà màláìkà tí ó mọ̀ ń sọ́nà ní ìṣẹ̀yọ̀ kan olóyìn wọn onímọ̀ alẹ́kùn ọlọ́run bá sọ wọ́n náà dẹ́wọ́ yá máa ní kú ní ọkọ̀gbé àlẹ́yìn náà rabbuk tí àná bá pọ̀ àwọn ọmọ náà wọ́n ké wọ́n pè Malik yá Malik ní ọkọ̀gbé àlẹ́yìn náà rabbuk sọ́wọ́ ti olúwa ẹlẹ́dàá rẹ̀ kó gbẹ̀mí wa Malik wọ́n wà dáhùn ìró ìbànújẹ́ ìnìlẹ́kùn máa ké dùn. ẹ̀yin ara náà ìbẹ̀lẹ̀ máa bẹ̀ títí láéláé òun náà dàpọ̀ mọ́ ti wá lọ́ba náà. máàlìkù ni olórí ẹ̀sọ́ náà àwọn ẹ̀sọ́ náà wọ́n pọ̀ mélòó ni wọ́n. sáré ń tó lè dáhùn ṣùgbọ́n ọlọ́ọ̀bá ni òun ò sàdédé jẹ́ kí òǹkà wọn kéré àyàfi kó lè bá jẹ́ fìtínà fáwọn kèfèrí àwọn kèfèrí Mẹ́kà nígbà náà nígbà tí wọ́n gbọ́ nípa eléyìí báyìí wọ́n wù wípé ǹjẹ́ kò wá rọrùn fún wa bí láti kóra wa jọ ká sì orí àwọn màláíkà yẹn ọlọ́run bá wa sọ àyà yìí kalẹ̀ àtàdídé pé bẹ́ẹ̀ àyàtúkú lè bá jẹ́ fìtínà fáwọn kìfẹ́ ọlọ́run bá tẹ̀síwájú àléhà màláàkì kẹfìn rìlá ọ̀gbọ̀n ṣìdáàdì لا يعصون الله ما أمرهم Ibá àwọn màláíkà wò tẹ́ ìbá mọ́ ọ̀ dáadáa. Àwọn màláíkà kan ni la ya'suna Allaha ma amarahum. Wọ́n yìí sako àti ọlọ́run kódà ilé tí ọlọ́ọ̀bá wa fi pa wọn láṣẹ òun náà ni wọ́n máa ń fi sábà wípé á ṣe bribe pẹ̀lú nǹkan kan sí kejì pé àtẹ̀jẹ́ àwọn jáde sí wa á kà máa pé iná kan fà ní síbí ọlọ́ọ̀bá ti ti sàdé wípé la amla anna jahannama minal jinnati wan nasi ajma'in á kún iná fọ́fọ́ pẹ̀lú èèyàn àti tani àti àlùjànnú sáwà rí ní àlùkìyàmọ̀ wípé iná ó kà sàdédé bẹ̀rẹ̀ sí ní fà àwọn èèyàn mọ̀ sí ń dẹ́kun náà kò lè ṣẹlẹ̀ láíláí torí wípé kí ni àwọn mọ̀láìkà tí ó máa jẹ́ sọ náà yẹn láàyè àtúnlẹ̀ lọ́hà máa àmọ́rọ̀ ọ̀hún wọ́n takò àti ọlọ́run wàyẹ̀ fàánù na máa yọ márùn-ún. ìtọ́nà bàbá fi pa wọn látẹ̀ ni wọ́n máa ti wọ́n á bí sí ẹnìkan lẹ̀ pé kó máa lọ. iná yìí ọlọ́ba wa ń pè wá sákìyèsí àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó ti wí pé àmánà ń bẹ lọ́rùn wa kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyatihi bákan mi ti sọ fún wa nìyẹn sallallahu alayhi wa sallam gbogbo wa òun náà ni kò sẹ́ni gbàtí ẹ̀ bá tó di ẹ̀ bá lè lè gan kó tó di wípé àfẹ́ yìí ó dọ̀nà ẹ̀ lórí ẹ̀ kullukum ra'a gbogbo wa la dáná jẹ wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yìí òun náà ní ásìbì léèrè nípa níta fúndàjẹ ọkọ adámẹjẹ lórí ìyàwó rẹ̀ àti àwọn ọmọ tí Allah subhanahu wa ta'ala tó fún un ìyàwó adarajẹ ni lórí ta ni ọkọ rẹ̀ àti àwọn ọmọ ọkọ rẹ̀ dúkìá ọkọ rẹ̀ olùwògbò bíi parí ọ̀gá níbi iṣẹ́ adarajẹ ni ọlọ́ọ̀ba yóò fi èrè nípa àwọn òṣìṣẹ́ rẹ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ibi tí ìbá ti gbára rẹ̀ yóò bá jẹ́ ọmọ fáwọn òbí rẹ̀ àwọn òbí yẹn ọ̀nà yẹn ló jẹ́ lórí èèyàn kó àǹfùsàkùn wà ahlikum naro àtàwọn ará lé ní o gbọ́dọ̀ dáhùn òbí yẹn dára wọn èèyàn ti súnà àwọn òbí wọn ò tí ì máa ti súnà ọmọ yẹn kí ló yẹ kó máa ṣe kó máa fi àwọn òbí yẹn náà wá sí ibi kíni o sunna kálíbà ṣe kíni o kálíbà ló sórí rẹ lápapọ̀ fún àfúsàkùn wà àhìlíkùn náà bákan náà ẹni tó fi wípé òun tiẹ̀ ìyàwó lòun oníkèmìtẹ́ni sẹ́mi ní balẹ̀lẹ̀ sẹ́mi mo dá ilé ni àhà ìwọ náà adarun jẹ̀niọ̀ kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyati àwọn ọmọ ọkọ rẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kò mọ̀ kíyèsí wọn àwọn ọmọ tiẹ̀ gangan bákan náà ọkọ rẹ̀ náà anabi hmm. wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith tó fẹsẹ̀ nílẹ̀ abúgbòrẹ́rọ̀ ni wọ́n gbé hadith ní wọ́n gbà wá wọ́n ní qala rasulullahi sallallahu alayhi wa sallam rahima allahu rajulan qama min al-layl fasalla ọlọ́ọ̀bá kó kẹ́ ọkùnrin kan wọ́n ní sàn lọkùnrin náà arákùnrin yìí ó dìde lóògùn fàkọ́lá ló bá ti sọ̀lá kò wá jáde sọ̀lá sí yẹn kò sí kèé sí onímọ̀ àtàrà ẹni nìkan kí ló tún ṣe o wà ayé kọ́sọ̀ áhìlẹ̀ mú ó tún wá jí àwọn ará rẹ̀ náà ó sí ìyàwó rẹ̀ arákùnrin yìí ó jí láàrin ṣùgbọ́n òru anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá ọlá ńlá tí ń bẹ fún mímọ àti sọ láti lóru pápá jùlọ ọlọ́ọ̀bá máa ń sọ̀kalẹ̀ wá sí ayé ní ìgbẹ̀yìn òru kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́ọ̀bá sísúnmọ́ tí ní ìdákẹ́ẹ̀ta ìgbẹ̀yìn òru yẹn kò dàbí àsìkò yòókù nínú ọjọ́ ṣe bí ọ̀nà bá ti sọ fún wa wípé wà ìdá àṣà alága ìdá ni àìní fa ìní kọ̀rìbà táwọn ẹrú rẹ bá ń bi mí nípa tí bá ń bi ọ́ nípa mi dájúdájú mo súnmọ́ wọn ẹ wá wò ọ̀nà bá súnmọ́ wa tó ń ti wípé fáwọ́pọ̀ kó lè ìbáàdì ó wà ní òkè gbogbo ẹ̀dá rẹ̀ kò sí ẹ̀dá náà kankan tó rọ kiri ka ọlọ́run kì í ṣẹnu sábà lọ́lọ́run bá wà ibo lọ́lọ́run bá wà fáwọ́pọ̀ kó lè lókè gbogbo ẹ̀dá ló wà síbẹ̀síbẹ̀ ó wá ń sọ fún wa wípé òun wa tó bá súnmọ́ wa bẹ́ẹ̀ tó wa. bó wá ní súnsúnmọ́ yẹn nígbà tó bá tún wá wà ní sánmàlẹ̀ ayé wọ́n ìgbà tá a lọ́kẹ̀ rẹ̀ báyìí a ní sọ̀rọ̀ ìní ẹ̀kọ́ mi ọkùnrin yìí ó wá dìde lóru tó ń ti sọ̀lá kí ló tún wá sí o ayé kọ́bọ̀ mọ́ àtàwọn ó bá tún yíyàwó rẹ̀ anábì wa ní fa in abat fi wájú híhà lè máa arákùnrin yìí tó sì mọ̀ wípé òun máa dùn máa wà jura wa lọ. ẹlòmíì wà tẹ́ bá rọra jí díẹ̀ tẹ́ ọkàn rọra fọwọ́ kan ó ti dìde náà nìyẹn ẹlòmíì oorun rẹ̀ oorun kan ní sátún lè fi wé ikú kékeré alẹ́sẹ̀kí ni o alẹ́ tó fi wé ikú torí pé tó bá sùn kì í jí bọ̀rọ̀ nígbà tí ó wá jí tí ò jí yẹn ànábì wa ni ó wá wọ́n omi sí ó wọ́n omi sí la omi sì ni ìyẹn ti ń gbádùn ọ̀run yẹn lọ omi tó tutù tí ó tún ní agbárí kí ni ó ṣe ni ó fò dìde. ànábì tún wá sọ ìdàkejì rẹ̀ ó ní rahimallahu imra'atan qamat min al-layli fa ọlọ́run bá kó kí arábìnrin kan. èmi ẹ̀sìn wá ń bèèrè pé táwa là arábìnrin náà anábì ni yìí òun náà dìde lọ ṣé kìí ṣe ẹnìkan òun náà ní ọlọ́run mọ kára àtọmọdé gbogbo gbà obìnrin lè lónìí kí ọkọ rẹ̀ dìde kó pé òun yẹn ọkọ ní mi nígbà tí arábìnrin yìí wá dìde bẹ́ẹ̀ kìí ló sínú kìí ṣe kọ́ọ̀lù òun náà ló bẹ̀rẹ̀ sí ní pé àwọn tiẹ̀ ntí ó bẹ̀rẹ̀ sí ní mú gbọ́ tó jọ máa kìyàmà rẹ̀ ní òun náà ní àfọlá tó bá wọn ṣe bẹ́ẹ̀ tán wọ́n á yí kọ̀bọ̀ dáwùjà ha ó tún wọn á kí ọkọ rẹ̀ náà fàyín àbá tọkọ yẹn bá kọ̀ láti dìde nàgọ̀ àti wájú ìhìlmá ó tún wọn wọ́n omi sí ojú ọkọ rẹ̀ tí òun bàjẹ́ tí ò dìde bọ̀rọ̀ ohun àmì tèmi ní ojú. anabi muhammad sallallahu alayhi wa sallam ó sàdúrà fárábìnrin rahimallahu imru'an rahimallahu rajulan rahimallahu imra'atan àwọn méjèèjì kan náà wà kó kẹ́wọ̀n àdúrà tí ẹni rẹ bá ṣe a sọ wípé yóò gbà bó wa ni àdúrà kan nàbí bá sallallahu alayhi wa sallam sẹ́rí pé ọlọ́run bá ti tẹ́ nìyẹn ọwọ́ ń tọrọ àti yẹn ọlọ́run bó ti kẹ́ àṣẹ náà ni àwọn méjèèjì yẹn àti ọlọ́run bá ni wọ́n tẹ̀lé pẹ̀lú tí wọ́n ṣe yẹn pé kó àǹtúntàkùn wà ahlikum náà bàbá ńlá wa anabi ismail alayhi salatu ọlọ́run bá yìí pẹ̀lú ìròyìn كان يأمر أهله بالصلاة والزكاة أول ما نقع تفسير وني إباجة رانوني الله أبا كباتي في رؤية إسماعيل عليه السلام mímọ pé ara ara lé ẹni mímọ fòrò wọn láti máa ṣe sọlá àti láti máa yọ zaka ká ní tó rọrùn ni ọlọ́ọ̀ba kò bá ti fi روئي النبي اسماعيل عليه السلام كبات في النين كبات في السن إلي قسمة مكوي وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى أنا بقى النبي نغازي صلى الله عليه وسلم وأمر أهلك بالصلاة ما أصبح على لي غلاسي láti máa gbé sọ láti dúró wọ́sọ́dìrọ̀ àlẹ́ ìhà wọ́n á máa ṣe sùúrù lórí ẹ̀ kí ni túmọ̀ sí kìí ṣe ń tó rọrùn. ají ẹ mọ́ gbàgbé yìí pé hadith sanabi ń sọ́n pa rẹ̀ títí ń ṣàdúrà fún àtọkùnrin àtobìnrin ìyàwó àtọkọ tí wọ́n jọ ń jíra wọn yẹn ẹ mọ́ gbàgbé wípé kìí mọ̀ sí sọ láti ọ̀ràn yẹn sọ láti tahajjud lásán ni bó o wá ní tó bá jẹ́ sọ láti ọ̀ràn yìí á jẹra wa fún tahajjud bàbá yóò pe àwọn ọmọ rẹ̀ ọ̀yá ìpàkọ́ yín kí n máa wò yín wájú sọ̀rọ̀ àti fajr bóòlù àásù maghrib àìsà lójoojúmọ́ ayé bẹ́ẹ̀ à kìí ṣe ń tọrọ ọ̀nà ọlọ́ba wa sọ fún àwọn ìwé wasbir alayha má ṣe sùúrù lórí ẹ̀ national darosoko ká àwọn láàárọ̀ ọlọ́rọ̀ wà láàárín gbọ́dọ̀ lè tapọ̀ wa wọ́n ní kí lè gbọ́dọ̀ bá fi mú orí sùn wọ́n bí. wọ́n sọ̀rọ̀ sọ̀lá wọ́n á ní náhùnù náà lọ́sọ̀kọ̀ gà wọ́n ní ní túmọ̀ sí ni wípé tó bá jẹ́ wípé iṣẹ́ eléyìí tó máa ṣe náà ni ó kọ́ ní láti máa pè àwọn ará rẹ̀ láti iṣẹ́ yẹn ilé ayé ló mọ ṣùgbọ́n eléyìí báyìí bébí iṣẹ́ tà ń ṣe náà owó náà lálàfin wa owó káwọn ọmọ lè bá jẹun wọn tóbi kí wọ́n gbádùn láyé kí wọ́n láǹfààní pé agbádùn láyé àwa lọ sí aláàlùkìyàmù tọ́lọ̀ bá fi ń fàwà létí nìyẹn pé mú àǹfùsàkùn wà àlékún náà láàrin ìrìnàjò sókòkà tó bá ń ṣe bẹ́ẹ̀ apá kan ní gbogbo títẹ̀lé sábà ń tẹ̀lé tọ́nà báàbá ti ń tẹ̀lé ọ̀nà àti ọlọ́ọ̀bá tí ọlọ́ọ̀bá yóò máa rọ̀ wá lọ́rọ̀ mímọ súnmọ́ ọlọ́ọ̀bá ní máa mú kóore kó máa tẹ̀lé síyàn ọlọ́ọ̀bá wa ní wàkánà ya múrú ahìlẹ́hùn bí sọ́lá ti wà zàkáà وكان عند ربه مرضيا وكان عند ربه مرضيا النبي إسماعيل وتواجه أن تايونتي لدو الله قلوا لداري من سورة الفجر ọlọ́ọ̀bá ni يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي إرى أمي يا أيتها النفس alimọ́tòmáìnà irẹ́ ẹ̀mí ìfàyàbalẹ̀ ẹ̀mí tani ẹ̀mí mọ̀mí tó gbélé ayé ṣe rere. fún àmà pé ẹ̀mí yìí lálùkù yá máa wípé yá àjẹsùn hànàfẹ́ mọ̀tòmáìnà irji'i ila rabbiki radiyatan mardiyya ẹ̀mí mọ̀mí nífẹ̀ẹ́ kó máa padà lọ sí ọ̀dọ̀ olúwọlẹ́dà rẹ̀ rọ́ọ̀bíyà ní ta yọnu sí ní ẹni tó ń náà yọnu sọlọ màrúbíyà tọ́nà ọba náà sì yọnu sẹ́ni yẹn tọ́nà ọba bá ròyìn nǹkan kankan fóun yọnu sí kò ní fìyà jẹ láéláé àti nítorí yẹ kí èmi àti kábẹ́ẹ̀tì ní gbìyànjú rẹ̀ òun náà ni yá ayíyá tó hàn lábùsọ̀ lùmọ́tò màá bí ó ti jẹ́ wípé ọlọ́ọ̀ba yóò yọ ọ̀rọ̀ sí wa tún fi wọn lọ sọ bẹ́ẹ̀ ni wa wípé irji'i ila rabbiki radiyatan mardiyyah ṣùgbọ́n ọlọ́ọ̀ba sọ ó ní rọ́ọ̀bìyà ẹ̀mí yẹn yọnu sọ́nà mardiyyah èwo ló dàbí ní méjèèjì èwo ló tóbi jù ṣé ẹ̀mí yẹn tó yọnu sọ́nà ló dàbí àbí ọlọ́ọ̀ba tó fún ẹlẹ́sàn wípé òun náà yọnu sí i. ليس الشأن أن تحب إنما الشأن أن تحب kìí ṣe tó bàbàrà ó ní pé a nífẹ̀ẹ́ sí nǹkan kankan síbáwá náà mọ̀ nípa bàrírọ̀ bàrírọ̀ ó jẹ́ ẹrúbìnrin eléyìí tó ṣe wípé nígbà tí ṣètìmọ̀ wípé lábẹ́ òfin ọlọ́run ó tọ́ kí ẹrúbìnrin àti ẹrúkùnrin tún fẹ́ra wọn. Bẹ̀rírọ̀ ó wá jẹ́ ìyàwó fún ẹni tó ṣe wípé ẹrú ni. Mohit ń lọ́kọ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹrúbìnrin yìí bẹ̀rírọ̀ tó gba òmìnira. Islam yìí ti tẹ̀sí àbòsí á fún obìnrin yẹn lẹ́sẹ̀fà nínú kí ó máa bẹ pẹ̀lú ọkọ tó jẹ́rú àbí kó ti máa lọ lọ rẹ̀ ṣebí ńgbà tí wọ́n wulẹ̀ tó yìí fún wọn náà wọ́n wulẹ̀ jẹ́ wọ́n wà ní oko ẹrú nígbà náà nísìnyí ó ti di òmìnira ara rẹ̀ tí bá fún ọkọ tó jẹ́rú yẹn ṣebí olówó ẹrú òun náà ló lo ẹrú òun náà ló ní nǹkan ìní ẹrú ìdí nìyẹn tí wọ́n fi fi tí wọ́n fi fún obìnrin ní ẹ̀sàsà wọ́n á fún bàyírọ̀ ní ẹ̀sà láti sà bàyírọ̀ wa wò wípé síbí mo ti di ọmọ báyìí ní àti dọ́kù sí wa èmi ò fẹ́ mòrídù máa wò mòrídù wa jẹ sí ìbànújẹ́ tí èsì kékeré tó dé ó bẹ̀rẹ̀ sí ní sunkún kódà hadithu wa jẹ́ bíbà iye mọ̀rí omi ẹkún sàn gbogbo ọgbọ̀n rẹ̀ sì fún mi ẹkún. sọ́hábà wa bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam fún ni a mo mọ̀ rí bàrí rọ̀ mo rí mọ̀rí fún ìbànújẹ́ yìí mà ṣe kékeré fún ẹkún ìpọ̀ ah ìdánwò wa ń sọlá ìpínlẹ̀ ó wá pè bàrí rọ̀ wípé ọkọ rẹ̀ yìí àdébìtà ń bá mòrídìí sí pẹ̀ èmi wò pé o bá sì padà sọ́dọ̀ rẹ̀ àdébì ó wá bí bàrí rọ̀ wá bí ànábì rẹ̀ rọ́bì ọlọ́ àná pé tí àṣẹlẹ̀ ń pa ní abẹ́ ìmúmọ́ àwa ìmúmọ́ ìmọ̀ràn lásán ni èmi mú wà àti tó bá jẹ́ mọ̀ràn ni yẹn padà sọ́dọ̀ rẹ̀ o. Ìwọ̀n kan mi ò ọkùnrin nífẹ̀ẹ́ obìnrin obìnrin ò dégé ni o kò nífẹ̀ẹ́ rẹ̀ padà. ليس الشأن أن تحب إنما الشأن أن تحب iná ló fà á àwọn olùmọ̀ ní nígbà tí wọn náà bá lé obìnrin kan obìnrin yẹn ò gbà fún ọ gbogbo ọ̀nà tó mọ̀ tí wọ́n máa bí wọ́n ènìyàn obìnrin náà ló ti lò kò tiẹ̀ nífẹ̀ẹ́ rẹ wọn náà gbọ́nà wá obìnrin bíi tiwájú wà arúgbó lọ́ọ̀lì kíni wà á ti à iná máa yọ pọ̀pọ̀ ìrú náà ájúrò ọ̀hún ìjọba ìrẹ̀ sísá tí wọn bá ti sùúrù ó padà rí ìyàwó rẹ̀. ibi tá a ti lọ síbẹ̀ yẹn ó ní wípé ọlọ́run bá yóò yọnu sí ẹrú wọ́n pàṣẹ lọ nígbà tí òun náà tó fi yọnu sọ́nù ọlọ́run bá sọ nípa Abubakar ọ̀bí ọ̀lá يحفني الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولا سوف يرضى أنواع المكو نقوى ويكوي أني في آية في آيات تسوق على نتوريه قلنا أن أبو بكر رضي الله عنه alẹ́dì yóò ti ìmá làhú yàtàdáká ẹni tí ń fi owó rẹ̀ tí ń fi ń fi ti sàárà tí ń fi ti sàárà kí ni fi ń wá ife ń sàfọ̀mọ́ fẹ́ mi ara rẹ̀ wọ́n máa lè áhàdé náà ń dà ó mi ní àmàtì tó jíjá kò fi máa wá oore kan tó wà lọ́wọ́ ẹnikẹ́ni pé bóyá náà yóò fi sọ̀hún lẹ́sàn dáadáa tó ń pè torí ọlọ́run ní ṣe ṣe ilà tẹ̀wọ́ àwọn ìdè rọ́bì yìí Ní ti fi wá náà nù ojú ọlọ́run bá ẹlẹ́dàá rẹ̀ tó ga jùlọ ọlọ́run bá wá ní wàlàsáwùfà yarùbọ. ẹ wá wo oore dáadáa sí abubakar sí ẹ̀san rẹ̀ aljaza'u min jinsil amal ẹ̀san tá a sàn ẹ̀ fẹ́ nínú ẹ̀yà irú tẹ́tìyàn bá ti òun náà ti sàn ẹ̀ lẹ́sàn. wàlàsáwùfà yarùbọ abubakar ti yọ ń sọnù ó nílẹ̀ nínú ọkàn rẹ̀ wípé gbogbo sàárà tó ń ṣe yìí kò ní gbé torí wípé kí ni ilẹ̀ tìrọ àwọn ti rọ́bì àlà ìfi ń wáyọ̀ ní olúwa ẹlẹ́dàá rẹ̀ ni ìfi ń wójú ọ̀nà ni ọlọ́ọ̀bá náà wà látàwọ́ fàyàrù lọ ìwà yọnu sí Abubakar radiyallahu anhu. tó bá rí bẹ́ẹ̀ nínú hadithu mi eléyìí tó jẹ́ wípé أبو سعيد بكنا أبو هريرة صحابة مثل بني حديث من عن النبي صلى الله عليه وسلم قال إذا استيقظ الرجل من الليل وأيقظ امرأته فصلى يا ركعتين كتب أن كتب من الذاكرين الله كثيرا والذاكرات حديث مين حديث سنين لسكفرني ń ti ọlọ́run kéèké àti ọ̀rọ̀ náà bá kó máa bá ó ní ìgbàkígbà tí ọkùnrin kan tó bá dìde lóru kò dájú ó tún jíyàwó rẹ̀ fàtọ́lẹ̀ yá rọ́kà àtẹ́yìn ni ìgbà táwọn wo rọ́kà tí wọ́n ti kò ju méjì náà lọ. tákùtìbá mìnà dákìrì iná wọ́n kàtí tó dákìrọ̀ ọlọ́ọ̀bá yóò kọ́ àkọọ́lẹ̀ fún àwọn méjèèjì ẹ̀san ńlá ẹ̀sẹ̀ náà ti wípé á kà ọ́ mọ́ àwọn tí wọ́n máa ń sìn rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti lóbìnrin ọlọ́run ti sọ náà Kùránì. والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إذا طلبوا الثمانية wọ́n kọ́ wọn mọ́ àdáàkiri iná bá àtàkì iná wọ́n dákìrọ̀ ni kí lè san irú àwọn wọ̀nyẹn ó náà ní wípé àádá lọ́ọ̀rù lẹ́hùn mọ̀fìrọ̀ tẹ̀ ọlọ́wọ́ bá ti pèsè àforíjì alimọ́bùlọ̀ àforíjì gbogbo ẹ̀fẹ́ wọn sálùkìyàmù mọ̀fìrọ̀ tẹ̀ wà á jìrọ̀ náà àbúyè bá àti ẹ̀sán ńlá. النبي إبراهيم النبي إسماعيل النفير a sì gbà á gbọ́ yẹ kó ti jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ ká gba àwọn ànábì ọlọ́ọ̀bá gbọ́. ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó fi ànábì Ismail ó fi ta ànábì Ibrahim ó fi ta lọ́rẹ̀ kò tó nìkan òun àti Ishaq ó ṣe Ismail ní rasul ó ṣe Ishaq ní nàbí ọlọ́ọ̀bá tí wọ́n tẹ̀síwájú láti máa sọ fún wa nípa ànábì rẹ̀ mí. orúkọ rẹ̀ ní idris ọlọ́ọ̀bá واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا النبي إدريس عليه الصلاة والسلام منهم من قصصنا عليك ومنهم من لم نقصصنا عليك nínú النبي nẹ́bí wa ọlọ́ọ̀ba ó sọ fún wa nípa wọn nínú alukur'an ó ti pọ̀ nínú wọn tí ọlọ́ọ̀bù sọ fún wa nípa wọn ṣùgbọ́n sọ fún wa nípa àwọn wọ̀nyí kálíbà mẹ́kọ̀ọ́ jáde látara wọn. anẹ́bí idris alayhi salatu wa salam ó fẹsẹ̀ rìn lẹ́wí pé bàtà nàbí sọ̀lá ìtìlẹ̀ tó ṣe ìrìn àjò al-Isra wal-Mi'raj ó rí ní sámà wò ó rí ní sámà kẹrin nígbà tá a nàbí sọ̀lá ìtìlẹ̀ fún mọ́ ìrìn àjò ìrìn àjò òru yẹn náà ni ọlọ́ọ̀bá ń sọ nípa rẹ̀ nínú suratul Isra. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ممن يكون قلوبا سبحان الذي أسرى بعبده وهو يقول يعني يقول láti masjidul haram ní maka lọ sí masjidul aqsa ní baitul lìyúríyàwó mi àyà àtìnà kó lè bá a fi hàn án nínú àwọn àmì rẹ̀ nínú àwọn àmì ńláńlá prem nabi muhammad sallallahu alaihi wa sallam rí o náà ní pé ó rí apá kan nínú ànábì ọ̀nà ọba ní sámà àmì ní àbí ìsámi àmì ní àwọn ànábì yìí ti kú wọ́n ti filẹ̀ ayé sílẹ̀ wala tahsabanna alladhina قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون àti èèyàn lè kú láyé ń bí kó sì jẹ́ wípé ààyè ni ó sì wà lálùkìyàmù lọ́dọọlọ́ níbi tí ó tún fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ìyẹn máa kú ó wà nínú àwọn èèyàn yóò kú orúkọ rẹ̀ náà yóò kú pẹ̀lú ẹ̀ ó wà náà àwọn èèyàn yóò lọ ṣùgbọ́n kò ní yé máa bẹ hayyan bayna an àwọn lágbáwá wọn ní ọ̀rọ̀ kan tí wọ́n máa sọ wọ́n ní izra' jamilan walau fi ghayri mawdi'ihi falan lonii jamilun aynama zuri'a izra' jamilan. jẹ́ ẹni tó ṣe wípé ibikíbi tó bá wà ó jẹ́ ẹni tí ń gbin dáadáa ó ń fi dáadáa lọ́lẹ̀ ó bá wà ní ìlú rẹ ó bá máa sí ìlú rẹ ó bá wà ń dalẹ̀ ẹ wà nábì Ibrahim alayhi salatu wa salam láti ọmọ Israẹli ó ṣe hijira lọ sí ìlú Sham nígbà wo nígbà tí ń sọ wípé wàkọ́lẹ̀ ìní ìdáhìbò ilá rọ́bì sáyàfìdì olùmọ̀ nípa tẹ̀síf wọ́n ní wípé ànábì Ibrahim ní ti ń sọ ní wípé òun ṣe hijira lọ sí lòṣàn òun gbé ẹ̀sìn òun sá láti ìlú Israel tó wà yẹn lọ sí lòṣàn láti bẹ̀ ọlọ́run bá tún pa aláṣẹ kó lọ sí maka alimusarrafa tó fi wá jẹ sí òun àti ismail jọ kọ́ mọ́sálásí ọlọ́run àbọ̀ mọ́sálásí àbọ̀ yìí òun náà lèmi àti láwọn ro ní gbogbo ìgbà gba fẹ́ máa ṣàbẹ̀wò rẹ̀ wọnú ti rọrùn fún wa láti bẹ láti ṣàbẹ̀wò ilé rẹ̀ ìzọrọ̀ àjẹmí ilẹ̀ fi dáadáa lọ́lẹ̀ walau fi ghairi mawdi'ihi kódà kò bá àmọ́ jẹ́ ààyè tó yẹ kó fi oore yẹn sí táwọn èèyàn máa sọ̀kan wípé títí tó wáyé tẹ lọ sí dáadáa yẹn sínú ilẹ̀ haúsá haúsá lẹ́yìn ìdúró ajẹ́mí ìlànà walau fi ghairi mawdi'ihi kò bá àmọ́ jẹ́ ààyè tó yẹ ká pé oore yẹn kó yẹ kó wà. falan yadhi'a jamilun aynama zuri'a jamilu wọn pè wọn ní nǹkan dáadáa kò bá kéré jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ kan ẹ kàn kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ náà ẹ dá yìí kan ìrìn àjò lẹ́ńdẹ́ lóòótọ́ ṣùgbọ́n ẹ fẹ́ lu àsìkò péréte ti ha Quran àwọn ọmọ yẹn wọn Quran láàrin oṣù kan ìjọba ha yẹn fún òní gbàgbé yẹn láéláé. bákan náà ìyẹn kàn láǹfààní láti débì kan ni olówó wa léèyàn ó wá jẹ́ wípé mọ́sálásí ẹ̀sìn ti sọ̀dá àrin ìrìnàjò ní ẹ̀yà ẹ̀sìn sọ̀dá mọ́sálásí kan wọ́n ní à mọ́sálásí náà láti ti sọ̀dá àtàn yìí ẹ̀yìn náà rí pé àti ìparí rẹ̀ o ẹni tó bá fẹ́ dá sí tọ́lọ́m yẹn wá dá sí tọ́lọ́m kódà kò bá jẹ́ wípé owó tí àti dá sí tọ́lọ́m níbẹ̀ yẹn owó kékeré ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìtàkì náírà wàláwù bí ṣẹ́kì tamọ́rà fa ilà tẹ́jì fàbí kalimatin fayyiba jẹ́ni tí ó máa fáyà náà síbi náà lọ́lọ́ máa sọ fún wa kó àmùtútà fún ara wa ló ti bẹ̀rẹ̀ bá jẹ́ni tí yóò máa wá àti sọ́ra rẹ̀ fún ná níbi ìyá ná wàláwù bí ṣe pè dámọ̀ràn kó wá jẹ́ wípé kódà kó bá jẹ́ wípé tó fi wá ìsọfúnra rẹ̀ ní ìyá náà yẹn kó wá kéré gẹ́gẹ́ bí ṣe pè dámọ̀ràn wọ́n ní kí n túmọ̀ ṣe pè dámọ̀ràn tábà jẹ dàbínú sẹ́wọ̀n gbé nínú dàbínú lára kóró yẹn bí nǹkan pẹlẹbẹ kama wà lára rẹ̀ tó yí ká ní kóró dàbínú yẹn wọ́n ní tí wọ́n pè ṣe pè dámọ̀ràn yìí apá kan ní ṣíkì dámọ́rọ̀ ní wípé kí ẹ̀ la dàbí nù pé a ẹ̀ là sí méjì náà ẹ̀kàn wá fún yẹn kan pé ìgbà kò fi sínú nǹkan kan ní tá a lè fojú kéré àdúgbò yìí ṣé ìlàjì dàbí nù lọ́wọ́ ẹgbẹ́ ẹni tí ń ṣe sùn yàgò látàrọ̀ nítorí ọlọ́run ṣùgbọ́n anábì ní ìtàkì náà wọ́n náà gbèsè pé dámọ́rọ̀ ẹ má fojú kéré dáadáa kankan pété irú dáadáa yìí wà láwọn ni wọ́n á ń pọ̀ ní dáadáa irú dáadáa kíkẹ́ yìí yóò wá mọ ọmọ wọ̀ náà ó mọ irú dáadáa tí yóò ti sábà bí àtiwà ìjẹ́nà rẹ̀ títí wípé yóò kàn jẹ́ wípé òun náà ni ọlọ́run owó mọ̀nyànlá tí ó sì fi yẹn tí ó fi yẹn sáà jẹ́ náà àbí òun náà ni yóò rọra mú kí òṣùwọ̀n dáadáa yẹn kó tẹ́wọ̀n díẹ̀ ju àìdáa yẹn lọ ni ó bá fi lẹ́tọ̀ọ́ sáà náà. ازرع جميلا ولو في غير موضعه أفاني فلن يضيع جميل أينما زرع فلن يضيع جميل أينما زرع nǹkan tó rẹwà tó dáa tẹ̀mí lọ́lẹ̀ ní ààyè kan kò ní gbé láíláí anabi ibrahim ó kọ́ masjidul haram ìwọ́n wo àtọ́jọ́ tó ti kọ́ inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin àkọ́kọ́ li tọ́nà bá kọ́kọ́ fi ilẹ̀ fún àwọn èèyàn. òun náà ni káàbà àbọ̀wọ̀ wọ̀húdẹ̀ lè àlẹ́ láti ọjọ́ tá nàbí Ibrahim ti fi àwọn tó ti nàró àwọn òkú léyìí fún àti Ismail wọ́n á ń bẹ lọ́nà lọ́jọ́ náà lọ́n pé Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. wọ́n lọ sí wọ́n gbà lọ́dọ̀ wa tí gbà innaka antas sami'ul àmì pé ọlọ́run bá tẹ́wọ́ gbà tó fojú hàn bí òfojú hàn òfojú hàn lásìkò kan àdúró ẹ̀gbẹ̀lẹ́ pé èèyàn ti ń rọ kiri ka mọ́tàláṣí ọlọ́run àbọ̀ ẹ wá wà tọ́jọ́ tọ́ ànábì Ibrahim tó ti kọ́ mọ́tàláṣí Isra jamilan walau fi ghayri mawdi'i sọmọ mọ́kà ni ànábì Ibrahim kí n mọ̀ sọmọ mọ́kà ọmọ ẹbọ ni ọmọ Israel ó ti ṣíṣe àlọ́ christian ọkọ mẹ́tàláṣí ní simaka ó tún wá fi àwọn ọmọ rẹ̀ síbẹ̀ títí ń ṣàdúrà fún wípé rọ́bànà ìní àkáǹtù mi lórí yàtí ìwádìí ọ̀ẹ́dì ìzẹ́rẹ̀ ọ̀ẹ́dà baitikal muharram mo tún wá ẹ̀kọ́ sátùmú bí wọ́n ní gbogbo gbàtà wá fẹ́ fi àyè kan ṣe ìjókòó ẹfẹ́ kọ́lé ni sí àyè kan ẹ ṣàkíyèsí ibi tẹ́ fẹ́ kọ́lé yẹn sí sí ààyè ni tí ó ti rọrùn fún yín láti máa ṣètọ́ náà ìgbà táwọn bíi Ibrahim tí ó fi àwọn ará ilé rẹ̀ sí ààyè tá a mọ̀ sí Mẹ́kà lónìí tí èsì ṣe Mẹ́kà lọ́jọ́ náà lọ́n tí ní jẹ́ Mẹ́kà báyìí ó ní ìdí ìwádìí ààyè kan ni kò lókọ ẹ̀yìn ọ̀rẹ́ ní tó ń jẹ́ Mẹ́kà غير ذي زرع عند بيتك المحرم kó wá súnmọ́ ilé rẹ̀ àbọ̀wọ̀ pẹ́kípẹ́kí wo náà ibi tí ó bá ti ṣe ìlú ibi tí ó bá máa gbé ibi tí ó rọrùn fún ọ láti máa lọ sí mọ́sálásí láti máa padà ní. alákàlẹ́ láti kọ́kọ́ yìí ara nàbí Ibrahim alayhi salatu wassalam afáwa ni fàlàyé ọ̀sẹ̀ àjẹbí ìlún ẹ̀yìn àbàzọ̀rẹ̀ gbogbo bí tẹ́ bá fi nǹkan dáadáa kankan sí ẹgbìn kan rí kan ẹ fi lọ́lẹ̀ láàyè kan kò lè nù láíláí kò lè sọnù láíláí kódà tó bá sọnù lọ́dọ̀ èèyàn ká ti sọnù lọ́dọ̀ ọba tó dá gbogbo nǹkan mọ̀ ọba tó jẹ́ wípé èèyàn tó ti gbàgbé pé èèyàn ti ṣe oore kan rí ọlọ́run bó ti bá yẹn mú jáde kí lọ́nà ọba sọ faman ya'mal mithqala dharratin khayran yarah ẹnikẹ́ni tó bá tilẹ̀ ṣe iṣẹ́ rere kan iṣẹ́ rere yẹn wá kéré ó wà máa yé wá jẹ́ iṣẹ́ rere. خيرا مثقال ذرة yàrá yóò rí náà ni yóò rí bámbábámbá nínú ìwé bẹ́ẹ̀rẹ̀ lálùkìyàmà ọlọ́ọ̀gbọ́n yìí sì ń talábòsí kí ló fi wá lọ síbẹ̀ ó náà ní wípé ó wà nínú àwọn èèyàn yóò lọ yóò fi lè ayé sílẹ̀ ṣùgbọ́n kò ní yé máa bẹ láàyè láàyè láyéláyé láàrin àwọn èèyàn rẹ̀ kódà orí mọ́jẹ́ láàrin àwọn èèyàn rẹ̀ nǹkan ní gbogbo àgbáńláyé káwò láyé ní òní sí ilẹ̀ rẹ̀ mọ́yì àdúrà yìí mo ti dárúkọ alimam Malik lakojú gbogbo báyìí láti ń dáńkọ rẹ̀ kí láàmú sọ rahimahullah alimam Ahmad rahimahullah. الإمام الشافعي رحمه الله الإمام البخاري رحمه الله àti ẹlòmí ògbọ́n mọ̀ في bẹ̀rẹ̀ sọ sí ẹni tá àjọ ń إسرى جميلا ولو في غير موضعه فلن يضيع جميل أينما زرع نمو ìtí máa rọrùn fún yàn tó ṣe wípé tí yàn bá ṣe ọlọ́ba máa fi ṣe máa fi yàn ṣe kòǹgẹ́ kéèyàn sì máa wà láyé títí láyé láyé òun náà ni kéèyàn wá máa. طلب العلم فريضة على كل مسلم ìmọ̀lélé yìí tí ẹni tó bá kọ́ mọ̀ lọ́dọ̀ yìí kò ní gbàgbé yín láéláé kódà kó má ṣe wípé mubashara à ń tọrí ìpè mubashara ó ń kọ láti àyíká sí kejì ó sà mọ kankan látọ̀dọ̀ yín kò ní gbàgbé bí wọn fàdó àti bákan náà èèyàn kọ síra kan ẹni tí bá ń ka síra yìí yóò mọ̀ sàǹfààní yóò sì mọ̀ sàdúrà fún قال المؤلف رحمه الله tí bí akẹ́kọ̀ọ́ tí máa ń katira náà kọ́ ní sábà fẹ́ katira ẹni tó kọtira yìí kọ́lọ̀mbà kó kẹ̀ kọ́lọ̀mbà kó kẹ̀ kọ́lọ̀mbà kó kẹ̀ àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ gẹ́ ti gbàgbé rẹ̀ ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé bí àwọn ti kan wọn mọ̀ pé ga àwọn fámìlì ṣùgbọ́n àwa tí àwọn wa mọ̀ à ń ṣàdúrà fún ìmọ̀ ń bẹ nínú ọ̀nà tí èèyàn ti lè rí lè yí báyìí kọ́nà bá kó sí nínú ọ̀rọ̀ fẹ́mi àti yín. ọlọ́run wa ni wọ́n sọ fi kìtà àbí ìdírí ìdírí alayhi salatu wassalam nígbà tí ànábì sí ẹ̀rìn àjò òru lọ sí sámà sallallahu alayhi wa sallam ẹranko tó gbé nínú àjò yìí ó ń jẹ́ alburaq alburaq ẹranko kan tó rẹ̀ tó yára kọjá sísọ ibi tí ojú rẹ̀ ibẹ̀ náà ni ó ti máa bára rẹ̀ lójú ẹsẹ̀. ṣèṣì mọ̀ pé ojú yìí máa ríran kọjá àti sọ̀rọ̀ lọ́gbà tó lọ sí ilẹ̀ bá tẹ́ pẹrẹsẹ. Ànábì wa rí Idris alayhi salatu wassalam ní sàmà kẹrin. واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا دجدج كان صديقا نبيا أجا ولوجو ó jẹ́ kí ni olódodo ọlọ́run kò sàdédé sọ fún wa pé ànágbè ìdílé jẹ́ olódodo ilé ìbá ṣe kéde àti iná jẹ jẹ́ olódodo. kí ni àǹfààní ìmọ̀ sòdodo? النبي محمد صلى الله عليه وسلم أني ولا يزال الرجل يصدق ويتحرى الصدق في كلامه حتى يكتب عند الله صديقا ẹrú mùsùlùmí kò ní yé máa ń sọ dodo kó sì máa gbìyànjú wípé gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu òun òdodo ni bó ṣe rí náà nìyí kò lè ṣakọ́ ọ̀lọ̀ káàní mọ̀rọ̀ wọ́n jẹ́ ibi òmò òdodo òdodo yẹn ìbá kòrò jù bẹ́ẹ̀ lọ kò bá kòrò jù bẹ́ẹ̀ lọ kí n mọ̀ sòdodo jáde lẹ́nu kí wá lẹ̀sán rẹ̀ kí n mọ̀ sòdodo ní gbogbo ìgbà yẹn kí máa mú yẹn súnmọ́ lọ. ويتحرى الصدق في كلامه حتى يكتب عند الله صديقا títí títí títí ní sàǹtì òdodo náà tó bá sọ mẹ́wàá kalẹ̀ mẹ́sàn-án rẹ̀ òdodo kódà ń gbà mí gan mẹ́wẹ̀wà òdodo náà ni ó jẹ́ ọlọ́ọ̀bá yóò wà padà wá kọ sí ọ̀dọ́ rẹ̀ pé lágbájá ọmọ lágbájá ṣèdíkọ òun ni olódodo ni. wàlá yazalu rọ́tùlù yukaddi ويتحرى الكذب في كلامه حتى يكتب عند الله كذابا ìyẹn ò ní máa fúrọ́ kò ní máa fúrọ́ ó wà ní mọ́sálásí Al-Madina ìwọ náà ló ń wa mọ́tò rẹ lọ ṣùgbọ́n pẹ̀lú eré tó ń sáyẹn ó ti wọ pé ìgbà mélòó náà ló fi dé àràdà gà ó wà láràdà ò láyé zá ló rọ́ọ̀tù yóò ká dìbò títà parọ́ yìí náà ni ah, ẹni tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà tí ń parọ́ yẹn gan yóò wí pé ah, àfa tí yóò ṣe síyàmù ní bá náà ṣe síyàmù ṣùgbọ́n síyàmù wa kò káwọn lọ́wọ́ dè níbi àti máa parọ́ irú síyàmù wa lélẹ̀ yìí kí láǹfààní síyàmù la'allakum tattaqun ṣé bí ìpáyọ̀ ọlọ́ọ̀ ni pé ọlọ́ọ̀ kò bẹ́ẹ̀ nǹkan báyìí kíyàn dínà ìdí ń bẹ́ẹ̀ nì kíyàn máa ṣe ọlọ́ọ̀ fẹ́ kíyàn máa parọ́ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹjẹ́ ń tí mọ̀ ń payọ̀ lọ ẹ máa sọ òdodo lẹ́nu gbogbo gbàdébà sọ ẹ máa jẹ́ kó jẹ́ kó òdodo lẹ́nu sọ ẹ̀sán tí wọ́n ń bẹ sàn yín bá ń ṣe bẹ́ẹ̀ yóò ṣe sọ ìlẹ́kùn àmà lẹ́kùn ọlọ́ọ̀bá yóò máa bá yín tún sẹ́yìn ṣe wọ́n yóò fi ìlẹ́kùn nínú bàbá yóò sì máa forí jì àwọn ìsẹ́yìn ọmọ yóò sọ ìlà àwọ̀rọ̀ sóòlà wò fàkọ́tì fàlẹ̀ fọ́wọ́dà àfin sọ́ọ̀tù àhìzàb. ọlọ́ọ̀bá wa ló yàn lẹ́yìn ìdílé إنه كان صديقا إنه كان صديقا نبيا كنت ما تتجاوب àwọn náà bá ìdírísì tá a sàlẹ́sà tá a fi sàn nẹ́bí wa kì í tún pọ̀ olódodo ni ó tún wá jẹ́ nàbí yìí àmọ́ fífẹ́ àmọ́ fífẹ́ ránṣẹ́ sọ́dọ̀ rẹ̀ látọ̀dọ̀ wa ṣùgbọ́n àpáláṣẹ kò máa jíṣẹ́ yẹn fáwọn èèyàn ànábì idris nìyẹn ọlọ́ba sọ̀rọ̀ kan wọ́rọ̀ fàánà hùmàkánà àlìyà agbé ànábì Idris agbéga lọ sí ààyè tó ga agbé lọ sáàyè tó ga àwọn ìgbà nípa tafsir wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa warafa'nahu makanan 'aliyya nínú ọ̀rọ̀ tí ó wá nípa rẹ̀ òun náà ni hadith wọ́n ní sa'ala ibnu Abbas Ka'ban afáwọn ibi àgbà afáàgbà nípa alukur'an àwọn náà tún wá rí wípé nǹkan náà ti kẹ́kọ̀ọ́ táwọn ọmọ wọn nínú alukur'an àwọn ọmọ ìtumọ̀ rẹ̀ kò yí àwọn rárá wọ́n wá tún wá lọ bá káàb ìbẹ́yìn ìtàn káàb àgbà nínú àwọn olùmọ̀ nípa fẹ̀rọ à òun náà ni ìbẹ́yìn ìtàn káàb radiyallahu anhu bàtà nàbí Muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ka àwọn sòhábà ti pé ẹ máa bá wọn lágbájá àti lágbájá kẹ́ máa kọ́ lọ́dọ̀ wọn ànábì náà ló kọ́ wọn ó sì rí wípé wọ́n ti yege nílé ẹ̀kọ́ rẹ̀ wọ́n ti kíni yege àwọn sòhábà ti pọ̀ kò sí àsìkò a kọ́ gbogbo wọn àwọn mẹ́rin ó Abdullahi ó ibn àwọn sàhábà yìí mọ kùránì kà nínú mélòó rìwáyà tó ti rí pé ọ̀dọ̀ abdullahi bin sọ́dún wọn ti gbà wá nínú rìwáyà Ubay ibn Ka'b ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti gbà wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n á ní àwọn wa lọ bí torí pé ìtàwọn ọba mọ̀ báwọn ẹni rí ti rí nìyẹn اللهم بارك النبي ومحمد صلى الله عليه وسلم ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا إن هو مولى صلى تقف ما ليس لك به علم torí pé kí ni o dájúdájú etí ìgbọ́rọ̀ bákan náà ojú ìrìnà wa àti ọkàn wa níta ọ̀rọ̀ ọlọ́gbọ́n òbí wa ń parí tó bá rí bẹ́ẹ̀ wọ́n á ní àwọn alọ́ba wọn nípa ọ̀rọ̀ lọ́nba tó ní wọ̀rọ̀ fàánà màkánà àlìyá tó sọ nípa Idris káàbù wájà ó ní amma Idris fa inna Allaha awha ilayhi ṣùgbọ́n hadith yìí ẹnu kan ẹnu kan àwọn hadith míì náà wá ìtumọ̀ wọn fẹ́ jọ eléyìí pẹ̀sù ọ̀kan náà sí ni. أما إدريس فإن الله أوحى إليه إني أرفع لك يوم مثل عمل جميع بني آدم ọlọ́ba ó fi sẹ́ ó ránṣẹ́ sí anábì Idris wípé ìwọ Idris ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé lójoojúmọ́ ayé dáadáa eléyìí tí ìwọ nìkan tó ń gba ẹ̀san rẹ̀ ó ti déédéé ládàá gbogbo ọmọ anabi adam anabi ẹyọ kan ṣoṣo èèyàn kan ṣùgbọ́n ìgbà tá a wo iṣẹ́ rere tí ń gbèsè lójúmọ́ ayé ó ti déédéé iṣẹ́ tí gbogbo èèyàn tí ń bẹ láyé tí ń gbèsè lọ́jọ́ náà lọ. ah gbà tí ànábì fi gbọ́rọ̀ yìí ó ní fa ahabba an yazdada amalan tó bá rí bẹ́ẹ̀ tí èèyàn bá gbọ́rù ròyìn ìyẹn ó fẹ́ pẹ́ láyé kí èèyàn máa ríra àwọn ẹsẹ̀ yìí lójoojúmọ́ lójoojúmọ́ irun tó wu ànábì ìdíyìí náà nìyẹn فأتاه قليل من فأتاه قليل له من الملائكة وكان من الملائكة khalilun lahu ayé rẹ̀ kan nínú àwọn màláíkà wà bá faqal inna Allaha awha ilayya kadha wa kadha anabi idris wọn sọ fún màláíkà yẹn nígbà tó wá bẹ̀wò wípé ọlọ́ọ̀bá mọ̀ ṣe wá àyíká sí mi wípé dáadáa tí mò ń rí ṣe lójúmọ́ fẹ́ ó ṣe déédéé gbogbo dáadáa táwọn èèyàn yòókù ń rí ṣe ah, èmi nìkan ah, èmi fẹ́ pẹ́ láyè kí èsì lè máa rí dáadáa yẹn sí nsọ. فكلم لي ملك الموت فكلم لي ملك الموت فليؤخرني حتى أزداد عملا anábì bí wá bẹ sọ̀hábà yìí màláìka yìí lọ́wọ́ ẹ̀ pé bá mi bá màláìka kú sọ̀rọ̀ kọ́lọ̀ bá kó bá mi fi ọjọ́ kan ọjọ́ mi tó sẹ́kù ti ń lò láyé kí n lè bá a pọ̀ ní mímọ́ sí dáadáa. fàhámẹ́lẹ́hù bẹ́yìn àjàlá àì màláìkà yìí ó ní kò sí wàhálà ló bá gbé màláìkà dìde ó gbé Idris alayhi salatu wa salam bẹ́yìn àjàlá àì láàrin ìyẹ́ rẹ̀ méjèèjì ó gbé fò ó di sánmà. ثم صعد به إلى السماء فلما كان في السماء الرابعة تلقاهم ملك الموت منحدرا wọ́n bá ń lọ wọ́n bá ń lọ wọ́n bá ń lọ nígbà tí wọ́n dé sánmà kẹrin wọ́n ti ṣe kò ń jẹ́ màláìka kú tí wọ́n wá lọ náà ni ẹ̀yin náà là ń wá bọ̀. فكلم ملك الموت في الذي كلمه فيه إدريس màláìka yìí ó wá jíṣẹ́ sí anabi bíi tùbẹ̀ ó jẹ fún malakul maut malakul maut alladhi wukila bikum qul yatawaffakum nàlẹ́kà tó fi máa gbẹ̀mí yẹn náà ni wọ́n sọ fún bẹ́ẹ̀ wípé ẹrú ọlọ́run yìí ìmọ̀ ń fẹ́ àlékún nínú àwọn ọjọ́ malẹ́kà wa ni wà á ìdílé níbo ni ànábì ti sọ̀ ọ́nà wa wà. faqal huwa dá àlá bọ́ọ̀rì yìí. أنادي ليمي قال ملك الموت فالعجل بعث بعث طيب بعث بعثت وقيل لي اقبض روح إدريس في السماء الرابعة إما لي إدريس هنا لأني هو لي أنا هنا òun náà ni ọlọ́run bá pamí láti ẹ̀ kí n wá gbẹ̀mí rẹ̀ ìgbà tó lọ́run bó wà pamí láti ẹ̀ yẹn ó wá ní lọ́gbẹ̀mí Idris ní sánmà kẹrin òun wá wù pé ti bí Idris ilẹ̀ ló wà bó wá ní ní ti gbẹ̀mí rẹ̀ ní sánmà kẹrin á òdodo lọ́rọ̀ náà. فجعلت أقول كيف أقبض روحه في السماء الرابعة وهو في الأرض wọ́n di ọ̀nà bá rí pé bóòlù ó ti gbẹ̀mí rẹ̀ ó wà ní sẹ́mọ̀ ilẹ̀ ló wà ẹ sì ní gbẹ̀mí rẹ̀ ní sẹ́mọ̀ kẹrin fàkọ́bọ̀bọ̀ ló wà láàbùkù náà mọ̀láyíkà kó wá gbẹ̀mí rẹ̀ ní sẹ́mọ̀ kẹrin ẹni tí ń lọ tọrọ àlékún àwọn ọjọ́ lọ́hùn ní sẹ́mọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni wọ́n ti padà gbẹ̀mí rẹ̀ sọ̀làwá ìṣòro bíi anabi idris alayhi salam ọlọ́run bá sọ nípa kú aynama takunu yudrikkumul maut walau kuntum fi burujin mushayyada gbogbo gidi bá wà ikú òde wa báyìí yorùbá wa sẹ́mà o yorùbá wa lẹ́ o yorùbá àti ìlú kò sí èèyàn kankan òmò fún yẹn wà ṣùgbọ́n gbà sí àsìkò bá tó ń bọ̀ ikú òmìnira lọ náà àmọ́ ọlá ńlá ń bẹ ọlọ́run bá ṣe fún ànábì Idris alayhi salatu wassalam pé dáadáa tí máa rí gbèsè lọ́jọ́ akọ́kọ́ náà ń tẹ̀síwò wọ́n ní Idris alayhi salatu wassalam kana fayyatan sílọ̀ ni wọ́n á ní gbogbo ìgbà tó bá fẹ́ fi òwú sí ojú òhù kékeré abẹ́rẹ́ yẹn ní máa sọ wípé subhanallah tó sì mọ̀ wípé ojú òhù yẹn ó kéré gẹ̀rẹ́ tí ojú ò bá rí ìrìn dáadáa sẹ́wọ̀n pé òwú yẹn yóò wọn tà sí ihò yẹn yóò àwọn sọ pé subhanallah subhanallah títí tí òwúrò fi wá wọnú àwọn abẹ́rẹ́ yẹn ẹ̀rọ náà kan ló jẹ́ ìmọ̀ sìrántí ọlọ́ọ̀bá lọ́pọ̀lọpọ̀ ọlọ́ọ̀bá sẹ́lẹ̀sà wọ̀rọ̀ sáà náà mú màkánà nàálìyà àwa gbé lọ sí àyè tó ga ayé wọ́n ní àtìsàmáàbù àrọ́bìà níbàámu pẹ̀lú àlàyé tá a gbọ́ nínú àdéhùn yìí. abẹ́ ọlọ́ọ̀bẹ̀rẹ̀ dá wa kó ṣe wá láǹfààní pẹ̀lú àwọn kẹta ń gbọ́ kó ṣe wá ní ahlul qur'an alladina hum ahluhu wa khassatu abẹ́ ọlọ́ọ̀bẹ̀rẹ̀ wa kó ṣe wá gba àwọn ìjọsìn wa nínú oṣù ramadan subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa